star. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. tọ́ntọ́ntọ́n ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ikú Fresh FM one oh five dot nine àgọ́bọ́lì òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ títí tí ó. mísítà Ìbàdàn ní jalè náà àgbà bá àgbà àgbà. Fresh FM nìbàdàn la Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Good evening. You are listening to Fresh 105.9 FM. Please listen to this personal paid announcement. Kule Ade Homes is hiring full-time marketers with good communication skills and sales experience. Minimum qualification is a national diploma. Salary is very attractive, including commission on every sales. Interested applicant should call 090 628 64490 or 090 628 644 87. Visit our head office, 82 Brick House, MKO, Abiola Way, Ring Road, Ibadan. Ibadan kini so Fresh FM nìbàdàn làwà. You are to Fresh 105.9. Right in the heart of the Asian city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. Ibadan. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa àní ìbá má ṣe pé olúwa tó wà ní ìhà tiwa ìbá má ṣe pé olúwa tó wà fún wa kí ni kí Ísírẹ́lì wa máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. fresh one zero five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù wákàtí kan pẹ̀lú ọlọ́run lètò. mo gbé ọlọ́run ga fún àánú àti oore ọ̀fẹ́ ńlá èyí tó tún fún wa lẹ́nu. ẹnjìníà Fẹ́mi Alábí ẹ̀yin náà ẹ̀ mà ṣe o Ìdòwú five àti ọ̀gá wa Mr Owólabí bóyá ọ́fíìsà Owólabí làbá tiẹ̀ sọ. Wálé convenant gbogbo àwọn tá a jọ máa rìnrìn àjò láti ṣètò lẹ́nìí nìyẹn sẹ́yìn náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run sẹ́yìn ọlọ́run nínú ìrìn àjò lẹ́nu ẹ mà ṣe o adémọ́lá àbáyọ̀mí òjò àti olúfúnkẹ́ òjò helpmate catering service ẹ ṣe púpọ̀ púpọ̀. mo kí gbogbo ènìyàn káàkiri gbogbo àgbáyé fún ìfẹ́ ńlá èyí tẹ́ ẹ fi hàn lọ́sẹ̀ tó kọjá nígbà tá a ṣòkú màmá mi Victoria Abiodun Oyewusi ìfẹ́ ọ̀hún lágbára púpọ̀ púpọ̀. gbogbo alákùúgbẹ̀yìn arúgbó wa àti pàápàá jùlọ àánú àti ìrànlọ́wọ́ ńlá lórúkọ Jésù á kú dìde fún yín mo gbàdúrà ojú òní tì yín o ìwé mọ́tì ẹ̀ ti sọ ní àwọn tìṣáájú wo ìmọ́lẹ̀ mọ́ wọn ojú kò sì tì wọ́n lórúkọ Jésù ojú òní tì yín èmi tí mi jẹ́ nǹkan kan tí mi jámọ́ nǹkan kan àwọn èèyàn dẹ̀ fi ìfẹ́ ńlá tó tóbi hàn àwọn èèyàn fi ìfẹ́ èyí tó lágbára púpọ̀ hàn. títí di àkókò yìí ló jẹ́ pé àwọn èèyàn sì ń fìfẹ́ hàn mú wá wò wípé àfi ọlọ́run pé ọlọ́run náà ló lè ṣerú nǹkan tó tó báyìí tótó rẹ kábíyèsí rẹ ọlọ́run. ìyanu ló pàpà já sí ó mi lójú gidi ìyanu ló pàpà já sí ó mi lójú gidi ìṣòro ayé mi ni tí mo rò pé apá mi ẹ̀gàn ayé mi ni táyé fi ń bú mi ọwọ́ ọlọ́run kan ó yanjú gbogbo rẹ̀ ìyanu ló pàpà já sí ó mi lójú gidi. ìyanu ló pàpà já sí ó jọ lójú gidi ìyanu ló pàpà já sí ó jọ lójú gidi ìṣòro ayé mi ni tí mo rò pé apá mi ẹ̀gbọ́n ayé mi ni táyé fi ń gún mi ọwọ́ ọlọ́run kan ó yọjú gbogbo rẹ̀ ìyanu ló pàpà já sí ó jọ lójú gidi. nígbà kan ó lè púpọ̀ ojúkọ́ mi dé góńgó nígbà yẹn tí mo wí ni bá ti gbóògùn jẹ́ mo máa ní ìlérò wípé ogun lè ṣẹ́ ìyanu ló má dẹ̀ wá já sí ó jọ mi lójú gidigidi. ìyanu ló pàpà já sí ó jọ mi lójú gidi ìyanu ló pàpà já sí ó mi lójú gidi ìṣòro ayé mi ni tí mo rò pé apá mi ẹ̀kọ́ ayé mi ni sáyé fi ń gún mi ọwọ́ ọlọ́run kan ó yọjú gbogbo rẹ̀ ìyanu ló pàpà já sí.

ju gbogbo rẹ̀ ìyanu ló pàpà já sí ó mi lójú gidi. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run gbogbo àgbáyé àmàdúpẹ́ o àyàn ológo nítorí pé ìwọ náà ni láti ìbẹ̀rẹ̀ ọdún títí di àkókò yìí fún àánú àti oore ọ̀fẹ́ ńlá àdúpẹ́ olúwa gba ọpẹ́ wa alágbára gba ẹ̀yìn wa ní ti ẹ̀ṣẹ̀ ọlọ́run gbogbo àgbáyé dáríjì wọn á gbàdúrà gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé ọwọ́ ọlọ́run agbára ọlọ́run èyí tí ó mú yín láti ibi tẹ́ ẹ wà lọ síbi tẹ́ ẹ wà níbi rere tó yẹ kẹ́ ẹ wà lórúkọ jésù àánú ọlọ́run mo ló wà yín rí wọ́n kúkú ránṣẹ́ sí joseph ni láti ibi tí joseph wà láti ránṣẹ́ sí nínú ìwé genesis forty one yẹn ìwé mọ́ sọ ó ní farao sì ránṣẹ́ lọ pè wá nínú ọ̀sẹ̀ yìí gangan mo sọ lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹni tí ó ròyìn rẹ níbi gíga ẹni tí ó sọ̀rọ̀ rẹ láàrin àwọn èèyàn ńlá ẹ gbọ́ ni ìwé mọ́ sọ ní genesis forty one verse nine yẹn ó ní olórí agbọ́tí ó ní ó wá fúnra lára ẹ̀ sọ pé lẹ́nìí ni mo rántí ẹ̀ṣẹ̀ mi mo sọ bí olúwa ti ń bí àti bí ẹ̀mí ẹ̀ ti wà ẹni tí ó sọ̀rọ̀ rẹ níbi gíga ẹni tí ó ròyìn ẹ láàrin àwọn èèyàn ńlá ẹni tí ó tọ́ka sí ẹ pé wọ́n lo lè ṣe nínú ọ̀sẹ̀ yìí lórúkọ jésù àlẹ́ni tí ó tọ́ka sí ẹ fún ṣe eré fún àánú fún ìrànlọ́wọ́ láàárín àwọn èèyàn ńlá lórúkọ Jésù mo lólúwa gbé e dìde fún ẹ ẹ gbọ́ mo sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì bí olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti wà mo ní ọlọ́run ní ńlá nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù lọ́wọ́ àwọn èèyàn ńlá láwùjọ àwọn èèyàn ńlá mo ní yóò gbà nǹkan ńlá fún ẹ ọba ránṣẹ́ sí Joseph ni níbi tí Joseph wà láti ránṣẹ́ sí mo sọ fún ìyanu nínú ọ̀sẹ̀ yìí fún ìrànlọ́wọ́ fún àánú lórúkọ Jésù a ó ránṣẹ́ sí ẹ lóde báàrì ni mẹfibóṣẹ́ẹ̀tì wà wọ́n wá mẹfibóṣẹ́ẹ̀tì lọ sí lóde báàrì ni mo sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní lára àwọn tá a máa fi eré tó yàtọ̀ wárí láwọn tá a máa fi ayọ̀ wárí nínú ọ̀sẹ̀ yìí gangan o mi ò sọ̀rọ̀ pé oṣù yìí mo sọ nínú ọ̀sẹ̀ tá a wọnú ẹ̀ lórúkọ Jésù mo ló jẹ́ kan lára wọn nígbà tí aránṣẹ́ tí Jósẹ́fù ó dé ààfin àlá ọjọ́ tó ti pẹ́ ìran ọjọ́ tó ti pẹ́ ó wá sí ìmúṣẹ èmi náà ní ìròyìn ayọ̀ kan fún ẹ gbogbo àlá rere rẹ gbogbo ìran rere rẹ lórúkọ Jésù nínú ọ̀sẹ̀ yìí mo ní yóò wá sí ìmúṣẹ ẹ wá gbọ́ gbogbo èèyàn tẹ́ ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé mo ní ibi gíga tó lérò po lè dé tó mọ̀nà po lè débẹ̀ lórúkọ Jésù àánú Ọlọ́run mo ló mú ẹ débẹ̀ nígbà tó bá wá débẹ̀ wàá pàṣẹ níbẹ̀ bẹ́ẹ̀ ló máa rí lópin gbogbo ìrìn àjò wa láyé lórúkọ Jésù àwùjọba Kristi jọba bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. Adáwọ̀ with God tó ti dé, òun oníwàásù làwọn fẹ́ gbọ́ and now we ti dé sẹ́. ohun oníwàásù làwọn fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already a ti ṣe tán. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already a ti ṣe tán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. dáàdi àmọ́ mi are you ready? we are ready àti tẹ́tí. brothers and sisters are you ready? we are ready àti tẹ́tí. nítorí pé ìtọ́kọ ìtọ́kọ tó sọ nípa ìtọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run. wákàtí kan pẹ̀lú ọlọ́run an hour with God. ẹ jẹ́ sáré rìnrìn àjò méjì lọ́sẹ̀ yìí ìyẹn á tiẹ̀ kí ìrìn àjò wa kó yá sáwọn ibi tá à ń lọ jàlálà o àti ṣetán olè mi tóbi apẹtẹ ń bọ̀ àti ṣetán láti ṣetán. ìrìn àjò tí mò ń bá bọ̀ nípa bàbá SBG ọ̀ṣọ́fà awakọ̀ ẹ̀gúnlẹ̀ lẹ́nu àwa sí chápítà lẹ́nu náà nípa bàbá àbíyè àwọn èèyàn ti ń sọ oníwàásù ẹlẹ́ẹ̀ máa sọ látijọ́ yìí a wà sí chapter lé so ìyẹn wà láà máa bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú àwọn àlejò wa tá a bá ti ń gbọ́ ṣùgbọ́n ní bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn nínú iṣẹ́ ìrànṣẹ́ èyí tí a ṣe lọ sí ẹsẹ̀ odò. ṣé òun ò ní wàásù làwọn fẹ́ gbọ́ a ní orí ọ̀fẹ́ láti dé àwọn ilé ìwé kan tá a dẹ̀ bá wọn sọ̀rọ̀ ọlọ́run. ìtọ́ka ìtọ́ka tó ń kọ́ni lọ́gbọ̀n ìyàwó ohun tó wá yà mí lẹ́nu ni pé nígbà táwa bá wọn sọ̀rọ̀ ọlọ́run tán iléèwé kan tiẹ̀ pa mí lẹ́rìn púpọ̀ púpọ̀. kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ẹnìkan oṣù ló jẹ́ òṣìṣẹ́ ìjọba níbẹ̀ àwọn ọmọléèwé dẹ̀ jẹ́ bíi four hundred. níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ṣùgbọ́n àwọn agbègbè ló ń sọ́pọ́tì ló ń ṣe olùkọ́. èmi náà bá àwọn èèyàn o torí mo bì kan lára àwọn tá a jọ ṣe ìrere lọ́bẹ̀ tó jẹ́ tíṣà mo ní tọ́ba tiẹ̀ wá pro tọ́ba transfer yín wá síbi ó ṣe jẹ́ ẹni tó fẹ́ràn ìhèrè tó ó wò mí ó ní wọn tiẹ̀ lè transfer wọn ó lóun ti kọjá ọdún tóun lè transfer ẹ̀yin náà ẹ wò ó orí omi níbẹ̀ àdáwà with God la fẹ́ gbọ́. àwọn ẹ̀fọn abẹ kì í ṣe pé ẹ daṣọ bẹsẹ̀ ẹ daṣọ borí wọ́n ń jẹ́ èèyàn látara aṣọ wọnú singlet lọ wọ́n ti ẹ̀ wọ́rí ìpàṣọ wà ń bẹ̀. sọtọ́ bá transfer lómìn lọ́gùn ó lè resign kò sí nǹkan kan tí wọ́n enjoy níbẹ̀ rárá. ẹ wá mi èyí tó fi kàn yín nígbà tá a wá ṣe tán ẹnìkan ṣo tó jẹ́ òṣìṣẹ́ ìjọba yẹn òun náà ni ẹ tìjà mo wá béèrè mo ní kí ni wọ́n fẹ́ pé tá a lè mú wá fún wọn tí wọ́n nílò níbí. ó jẹ́ mọ̀ pé kò béèrè owó kò béèrè nǹkan kan. ó ní ká ra tẹ́ḿpò fáwọn lọ́pọ̀lọpọ̀ táwọn á máa fi kọ̀ nǹkan sójú bọ́ọ̀dì. ó yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀. kò tẹ̀ sọ pé ká fáwọn lówó kò tiẹ̀ ní ká gbénú dùzùá kò tiẹ̀ ó ní ká kọ̀ fáwọn ní tẹ́ḿpò pé káwọn fi máa máa kọ̀ nǹkan sí ojú bọ́ọ̀dì so ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ìtìlẹ́yìn àkọ́kọ́ tí mo fẹ́ ká ṣe gbogbo ìrìn àjò òkú gbogbo ẹ̀ kò jẹ́ kí n tiẹ̀ tí ì lọ béèrè iye tí wọ́n ń tà mo á fẹ́ ká rà lọ́pọ̀lọpọ̀ kó wá má jẹ́ skul yẹn nìkan gbogbo àwọn skul tó wà ní ẹsẹ̀ odò bí a jẹ́ pé nǹkan tó jẹ́ ìpèníjà ńlá tí wọ́n ní nìyẹn ẹlẹ́nkejì ni pé mo mọ̀ pé àwọn ọmọ ọlọ́run ló ń gbọ́ wa ẹni tó bá ní connection pẹ̀lú àwọn tó lè fún wa ní Gideon's Bible New Testament yẹn nìkan ẹ mọ̀ pé náà fọ̀ṣẹ̀ náà ni kọ́kọ́ ọ̀ra fún mi ní connection yẹn tó bá kó fún wa á lọ kó fún wa àti ìlera báìbù báìbù tiẹ̀ tí wọ́n àwọn ọmọ kéékèèké dẹ̀ ni sọ ẹ jẹ́ ká tiẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn ọmọ ọlọ́run tó gbọ́ mi tó ní connections yẹn mo mọ̀ pé wọ́n á ṣètò so tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ máa ti mọ bó ṣe ń ta àwọn tẹ́ḿpù yẹn á mọ̀ ẹnikẹ́ni tí ọlọ́run bá wa rú sókè láti gbé ìgbésẹ̀ lé lórí àbí tó ti láì dí àyè tí wọ́n ń tà ẹ lè pè mí zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six ọ̀kẹ́ sẹ́ndì mẹ́sẹ̀ẹ̀sì sí mi bọ̀mí tí ì mọ iye tí wọ́n ń tà báyìí bọ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oníwàásù tó bá jẹ́ pé five thousand ló ń ta mo kọ̀ sọ́ o tí èèyàn márùn bá fi wá one thousand sílẹ̀ àti ra páàkì kan mi tí ì mọ iye o kò sí nǹkan tó kéré tá a bá máa padà kó ogun ẹ̀jọ́ báyìí á di odidi so olúwa ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú ká mú ọ̀rọ̀ nípa ìtàn bàbá SBG Ọ̀ṣọ́fà ká mú wálé lẹ́nìí. jẹ o. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ìtàn àwọn akọni ìgbàgbọ́ ohun tá a gbélé lórí tá a fi ń sọ rèé nítorí pẹ́yìn náà di ìtàn lọ́jọ́ kan nígbà tẹ́ ẹ bá kú tán bó lẹ́yìn náà ṣe dìtàn rere tí wọ́n á kà nígbà tó bá dẹ̀yìn wá ọ̀la mo ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn lọ́sẹ̀ tó kọjá ni mo sọ gẹ́gẹ́ bí a ṣe gba ìránṣẹ́ ọlọ́run bàbá wa SBJ ọ̀ṣọ́fà sókè mi ìtún ní fẹ́ ká padà síbẹ̀ yẹn nítorí mo fẹ́ ká bẹ̀rẹ̀ ìrìn àjò tuntun lénìí. gbogbo ẹni tí ò bá lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ẹ lè padà lọ wò ó lórí Facebook àbí lórí YouTube an hour with God Sunday on the twelfth September torí mi fẹ́ ká tún padà sẹ́yìn ṣùgbọ́n oríṣiríṣi awuyewuye ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí a gba ìránṣẹ́ Ọlọ́run bàbá SBJ ọ̀ṣọ́fà sókè mi ní dárúkọ àwọn newspapers yẹn ṣùgbọ́n ní September fourteen tí í ṣe ọjọ́ kejì tí Celestial Church of Christ tí wọ́n kéde pé ní tòótọ́ a ti gba ìránṣẹ́ Ọlọ́run wòlíì Ọlọ́run ajínrere SBG ọ̀ṣọ́fà sókè torí pé ọjọ́ Tuesday ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án 1985 gan ni a gba ìránṣẹ́ náà sókè at the age of 76 years tó jẹ́ 38 years in ministry ṣùgbọ́n Celestial Church of Christ ọ̀fíṣíálì yàtọ̀ sí gbogbo rúmọ̀ àti gbogbo nǹkan táwọn èèyàn sọ wọ́n kéde ní ọjọ́ kẹtàlá tí í ṣe ọjọ́ Friday September 1985 nígbà tó di September 14 ilé ìwé ìròyìn kan tẹ̀ jáde ohun tí wọ́n fi ṣe àkórí ìwé yẹn òun ni wípé ìbí back soon wọ́n wá gbé fọ́tò bàbá SBJ Ọ̀ṣọ́fà sí tí àwọn èèyàn wá wòye pé bàbá Ọ̀ṣọ́fà máa jíǹde nínú ìwádìí àwa rí wípé bàbá ọ̀ṣọ́fà ò fi ìgbà kankan sọ wípé òun máa jíǹde ṣùgbọ́n àwọn èèyàn wò ó wípé ẹni tí ọlọ́run lò tó jẹ́ pé kò sí òkú tí bàbá ọ̀ṣọ́fà gba ibẹ̀ kọjá tí kò jíǹde wọ́n ní kò tiẹ̀ sí àkọsílẹ̀ pé iye òkú tí ọlọ́run ti ọwọ́ bàbá SBG ọ̀ṣọ́fà jírè ó wà lára iṣẹ́ ìránṣẹ́ tó rọrùn fún bàbá SBG ọ̀ṣọ́fà wọ́n ṣùgbọ́n bàbá ò sọ pé òun máa jíǹde láyẹn wá wòye pé ẹni tí ọlọ́run lò tó báyìí kò yẹ kó kú bẹ́ẹ̀ yẹn pé bóyá a máa gbà sókè bí a ṣe gbẹ́ náà kù sókè àbí bóyá kẹ̀kẹ́ náà máa wá bó ṣe gbé èlíjà lọ pé òun ló fa irú ọ̀rọ̀ yìí awuyewuye èyí tó tún lágbára tó ṣẹlẹ̀ òun ni ìwé ìròyìn kan tẹ̀ jáde ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án 1985 ohun tó jẹ́ àkórí ìwé ìròyìn yẹn ó ní pé how will two point two billion be shared àyàn wá wòye pé ẹnìkan oṣù lórílẹ̀‐èdè kan ó ní two point two billion awuyewuye yẹn pọ̀ káàkiri kó tó di pé supreme evangelist Alexander Abiodun Bada àwọn náà wá release press release mi pé ẹnikẹ́ni tó bá ní proof ọ̀rọ̀ tó sọ yìí pé kí wọ́n gbé síta wọ́n lẹ́ni tó bá súnmọ́ àbá SBG ọ̀ṣọ́fà á mọ̀ pé bàbá ò lè ní owó bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ nítorí pé àbá jẹ́ ẹni tó ń ṣoore tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti rí pátápátá ló máa ń bùkún kì í ṣe ẹni tó lè kóró owó bẹ́ẹ̀ yẹn pamọ́ ní ọjọ́ ìkẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án 1985 ìwé ìròyìn kan náà tún gbé jáde ohun tó fi ṣe àkórí tiẹ̀ òun ni pé ọ̀ṣọ́fà ignored warning bí ọ̀ṣọ́fà ò gbọ́ràn nítorí àìgbọ́ràn pé torí pé ẹnìkan ti sọ wípé kí bàbá sb jẹ́ ọ̀ṣọ́fà kó má rin ìrìn àjò pé torí pé wọ́n ṣe àìgbọràn òun ló fa ikú òjijì. ṣùgbọ́n àwọn ìjọ Celestial Church of Christ wọ́n bá ẹni yẹn wí pé kó má tún rìpíìtì ẹ̀ mọ́ nítorí pé kò fìdí múlẹ̀ rárá rárá. kí nìdí tá a fi sin bàbá SVJ Ọ̀ṣọ́fà sí ìmẹ̀kọ. Si nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ tí bàbá sọ tí a sì kọ sílẹ̀ nítòótọ́ bàbá ò rí ìran pé bóyá àwọn máa kú sí Nàìjíríà àbí sí Port Novo nígbà tí ọjọ́ ìgbàsókè dé bàbá ti sọ pé tó bá jẹ́ pé Republic of Benin làwọn sùn sí pé kí wọ́n gbé ìtẹ́ àwọn sí Port Novo wọ́n dẹ̀ sọ ibi tí kí wọ́n sin àwọn sí. Si wọ́n ní tó bá jẹ́ pé nàìjíríà ni àwọn kú sí ó wu àwọn kí wọ́n tẹ àwọn sí ẹ̀gbẹ́ màmá àwọn ní ìmẹ̀kọ́ nígbà tí ọ̀rọ̀ yìí wá ṣẹlẹ̀ tí bàbá SBG ọ̀ṣọ́fà tó jẹ́ pé nígbà tí wọ́n máa sùn nàìjíríà ló ti ṣẹlẹ̀ gbogbo àwọn ìgbìmọ̀ ìjọ gẹ́gẹ́ bí ìtàn ti sọ wọ́n dẹ̀ pòǹpọ̀ láti sin wọ́n sí orílẹ̀-èdè nàìjíríà kó tó di pé àwọn ènìyàn láti Republic of Benin wọ́n wá yarí wípé àwọn làwọn ni bàbá SBG ọ̀ṣọ́fà ìyẹn ló wá fi pa wọ́n nítàn pé ilẹ̀ bàbá SBG ọ̀ṣọ́fà ní Nàìjíríà yàtọ̀ sí ọ̀rọ̀ tí wọ́n ti sọ sílẹ̀ tẹ́lẹ̀ abala ìtànkàn tiẹ̀ sọ wípé àwọn ìjọba lórílẹ̀‐èdè Republic of Benin wọ́n ránṣẹ́ wá sí Dodan Barrack nígbà yẹn pé kí wọ́n má jẹ́ kí wọ́n sin bàbá SBG ọ̀ṣọ́fà sí Nàìjíríà ṣùgbọ́n tó jẹ́ pé kò bọ́ sí gẹ́gẹ́ bí wọ́n ṣe rò wọ́n tiẹ̀ tún sọ pé kó tó di pé wọ́n sin òkú ní ìmẹ̀kọ pé wọ́n tún gbìyànjú láti smọ́gù pósí yẹn pé àníṣẹ́ Port Novo ló máa sin bàbá sí ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbìyànjú wọn òfo pátápátá ló já sí nítorí pé nínú ìjọ Celestial Church of Christ ohun Olúwa àtúntò bá ti wà lákọsílẹ̀ òun ni wọ́n ń tẹ̀lé. ìbéèrè ẹyọ kan oṣù tí mo fẹ́ dáhùn tó kù ni pé ǹjẹ́ bàbá SBG ọ̀ṣọ́fà sọ́mọ̀ wípé àkókò ti tó láti lọ wòlíì ọlọ́run ọlọ́run lòun ò lè ṣe ohunkóhun láì sọ fún wòlíì òun àwọn èèyàn fìdí ẹ̀ múlẹ̀ nítorí pé ìjọ kan ní Ìbàdàn ń bí nígbà tó kù ọjọ́ méje tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá SVG ọ̀ṣọ́fà fún ìgbésẹ̀ kan tó lágbára ara àwọn tí wọ́n jọ lọ ṣèpàdé yẹn wọ́n sọ fún mi wọ́n sì tún dárúkọ àwọn ènìyàn mìíràn ṣùgbọ́n tó jẹ́ pé òfin àti ìlànà ìsọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kò fààyè ẹ̀ sílẹ̀ wọ́n ní bàbá SVG ọ̀ṣọ́fà sọ fáwọn wípé fifty six years ló yẹ káwọn lò láyé. pé ṣùgbọ́n nígbà tó tó ìgbà tí a fẹ́ gba àwọn sókè wọ́n fún àwọn ní another twenty years sí wọ́n ní bàbá wa ń sọ fún wọn wípé ẹ̀yin ẹ wá ro twenty mọ́ fifty six wọ́n ní bàbá sọ pé ó jẹ́ seventy six years wọ́n ní bàbá ní tó túmọ̀ sí pé kò ní pẹ́ kò ní jìnnà tí màá fi lọ ìyẹn ni ó kù ọjọ́ méje tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tó túmọ̀ sí pé bàbá ọkọ̀ ọmọ ìgbà àti àkókò ṣùgbọ́n bàbá mọ̀ wípé nínú ọdún yẹn ni wọ́n máa gba àwọn sókè. ẹ jẹ́ ń sọ nǹkan bíi méjìlá kan àkókò òde bá wa ṣọ̀rẹ́ nípa bàbá SBG ọ̀ṣọ́fà kì í wá ṣe nípa bàbá ṣùgbọ́n nípa ìjọ Celestial Church of Christ tó bá ti rí ọmọ ìjọ Celestial Church of Christ òótọ́ wàá lè dá mọ̀ wípé ẹni yìí ń tẹ̀lé ìlànà bàbá SBJ ọ̀ṣọ́fà. ẹ̀dẹ̀ lè lọ wò dáadáa nínú celestial superstructure tenets of the church òfin àti ìlànà à ń tẹ̀lé nínú ìjọ celestial church of christ alákọ̀ọ́kọ́ òun ni pé ó dé èèwọ̀ fún ọmọ ìjọ celestial church láti ṣe ìbọ̀rìṣà àbí láti ṣe ohunkóhun tó lòdì sí bíbélì nítorí pé nígbà tí a pe bàbá SBG ọ̀ṣọ́fà gan bíbélì ló wà lọ́wọ́ bàbá ẹnikẹ́ni tẹ́ bá ti rí tó bá ti ṣe ohunkóhun tó yàtọ̀ sí bíbélì ó yàtọ̀ sí ìlànà tí bàbá SBG ọ̀ṣọ́fà tó fi lélẹ̀ ẹlẹ́nkejì ni pé gbogbo bíi pé à ń fa nǹkan bíi sìgá bíi tobacco àbí à ń fín gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹnikẹ́ni tẹ́ bá ti rí tó bá ti fà á tó bá ní ọmọ ìjọ Celestial Church of Christ ni o ajẹ́pẹ́rọ́ ló ń pa torí bàbá SBG ọ̀ṣọ́fà ó ti wà nínú òfin àti ìlànà ìjọ ẹ̀ mọ̀ tó pè ní ìjọ mímọ́ láti ọ̀run wá ni ìsìn àwọn áńgẹ́lì lókè báwọn áńgẹ́lì ṣe ń sin ọlọ́run lókè àti òkè ni wọ́n ti gba ìlànà àti àṣẹ wá ẹlẹ́nkẹta òun ni gbogbo à ń mu ìmukúmu gbogbo ohun tó bá ti lè pààyàn yàtọ̀ sí omi ẹnikẹ́ni tó bá ti mú bí wọ́n ṣe kọ́ nínú òfin yẹn ni pé alcohol consumption is prohibited fún ọmọ ìjọ Celestial Church of Christ ẹlẹ́nkẹrin tó wà ń bẹ̀ ò ní pé nínú ìjọ Celestial Church of Christ ọmọ ìjọ mímọ́ kò gbọ́dọ̀ jẹun kóhun tá a bá fi bọ òrìṣà àbí tá a fún òrìṣà àti àwọn ẹranko bíi ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́nkarùn-ún òun wípé nínú ìjọ mímọ́ ọmọ ìjọ mímọ́ kì í lo nǹkan dúdú aṣọ dúdú gan yàtọ̀ sí ètò bá jẹ́ pé iṣẹ́ rẹ̀ ó compulsory ẹ lè rí ọmọ ìjọ Celestial Church of Christ kó máa lo nǹkan dúdú ẹlẹ́nkẹfà tó tún wà ń bẹ̀ ó ní wípé nígbà tí ọmọ ìjọ Celestial Church of Christ tó bá ti lè wọ aṣọ àdúrà tá à ń pè ní sùtánà wọn ò gbọ́dọ̀ wọ bàtà pẹ̀lú ẹ̀ tẹ bá ti rẹni tó bá ti wọṣọ àdúrà tó wọ bàtà bóyá ọmọ ìjọ bàbá wa Mósè Orímọládé nìyẹn àbí àwọn ìjọ mìíràn nínú ìjọ Celestial Church of Christ ọkùnrin àtobìnrin ò gbọdọ̀ jọ jókòó papọ̀ ó dé èèwọ̀ nítorí pé ìjọ náà jẹ́ ìjọ tó kórira ìwà àgbèrè àti panṣágà ó tiẹ̀ wà ní abala ìkọkànlá. E wípé fornication and adultery are totally forbidden nínú ìjọ Celestial Church of Christ a ò gbọ́dọ̀ gbúrò rẹ̀ a dẹ̀ ní gbúrò ẹ̀ láéláé ẹlẹ́nkẹjọ tí mò ń kà lọ ò ní pé ó di èèwọ̀ fún obìnrin tó bá wà nípò obìnrin láti wà ní àyíká àbí láti wọ irú ìjọ Ọlọ́run ní àkókò tó wà nípò obìnrin ẹlẹ́nkẹsàn-án òun ni wípé àbẹ́là obìnrin ò gbọ́dọ̀ gun orí pẹpẹ nínú ìjọ Celestial Church of Christ ẹlẹ́nkẹwàá àbẹ́là funfun nìkan ni ẹ lè rí nínú ìjọ Celestial Church of Christ ẹlẹ́nkejìlá òun ni wípé mímọ́ ni ìjọ Celestial Church of Christ ọmọ ìjọ Celestial Church of Christ wọ́n dẹ̀ gbọ́dọ̀ wà ní mímọ́ nínú ọkàn àti nínú ara lábala abẹ yẹn mo dúró ná nípa ìjọ Celestial Church of Christ ẹ jẹ́ n tún sáré padà lọ sínú ìjọ Christ Apostolic Church ṣùgbọ́n ká tó lọ mò ń bọ̀ náà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ọmọ mi ni Olúwa ọmọ inú mi rere rẹ. ọmọ ni ìní olúwa ọmọ ni ìyá ọmọ ni jẹ gbogbo òbí tí wọ́n ń jàrọ̀kọ̀ ìbẹ̀rẹ̀ tó dúró déédéé sand beginning fáwọn ọmọ yín toddlers daycare and preschool ní kí wọ́n ti bá yín fẹsẹ̀ wọn lójú ọ̀nà at toddlers daycare and preschool preparing your child for a solid educational future established in a child-friendly environment with facilities that will make your child feel at home. Our caregivers and teachers and all members of our staff are dedicated, diligent, and hardworking, and our fee is affordable affordable fún ìfọ̀kànbalẹ̀ lórí àwọn ọmọ yín toddlers daycare and preschool ní kẹ́ ẹ gbé wọn lọ o ẹ kàn sí wọn lónìí ní number one ọba ògúndípẹ̀ bypass liberty road òkè àdó ìbàdàn for inquiries please call zero eight one five two two two nine one five three or zero eight one three seven three zero seven zero seven five toddlers daycare and preschool we care like grandmas. With star 966 hash easy banking, you can open a Zenith Bank account, purchase airtime and data, make transfers to any bank in Nigeria, pay bills and make POS payments, create a wallet account, and perform other self-service options like PIN and password reset and temporary blockage of your account. Star 966 hash is fast, easy, and convenient. And more importantly, it can be used on any phone type as it requires no data. Dial star 966 hash to get started now. Zenith Bank think in your best interest. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. P.O.J. kí wa káàbọ̀ padà ẹ má wọ́rì àwọn èèyàn nígbà tí mo sọ̀rọ̀ ìtàn àwọn akọni ìgbàgbọ́ pé mi tí sọ̀rọ̀ nípa bàbá bàbá wa Òṣìtẹ̀lú ara àwọn tí wọ́n dẹ̀ jọ rìnrìn àjò yẹn nìyẹn Mósè Orímọládé bàbá apọ́stù lákòókò ìgbà yẹn bàbá Òṣìtẹ̀lú ti ìjọ aládùúrà à ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ ẹnìkan pè sórí ètò ńgbà kan pé mi tiẹ̀ wá sínú ìjọ Catholic à ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ èyí tí ò bá tí ì kún dáadáa àti ìlèbọ́ sórí rédíò ẹ mọ̀ pé à ń sọ ó ní mo sọ lọ́jọ́ kan pé torí pé ohun tá à ń sọ ó sì ń bọ́ sí ni bó tẹ̀ jẹ́ páwọn èèyàn kì í kí wa pé ẹ ti ẹ̀ kú iṣẹ́ ṣùgbọ́n ká la sọ ohun tí ò dá nípa olórí wọn ni á ti ríwèé lọ́ọ̀yà bó bá ṣe ń kọ́ sọ̀tún sósì ni mo dẹ̀ wòó pé tá a bá tiẹ̀ wá sọ ó yẹ kó lè kí wa so ká tó lè bọ́ sórí rédíò láti lè sọ a gbọ́dọ̀ wádìí ẹ̀ dáadáa tá a dẹ̀ rí láti fi lélẹ̀ tí ṣe pé wọ́n ní wọ́n ní wọ́n ní. mo fẹ́ sọ̀rọ̀ nípa bàbá Prophet Samson Ọládèjì Àkàndé láti ọ̀sẹ̀ tó ń bọ̀ látún máa gbàlejò a wà máa mu bá a ṣe mu ní àlàfíbọ̀ ẹ mọ̀ pé ètò yìí wákàtí kan pẹ̀lú Ọlọ́run ó kún fún oríṣiríṣi abala òun ló fà á tá a kì í fi lè parí ẹ̀ lẹ́ǹkan. Prophet Samson Ọládèjì Àkàndé Abíbàbá sínú ẹ̀sìn abọ̀rìṣà ìyẹn lágboolé Kùsì lẹ́dẹ̀ ìyẹn Baba Samson Ọládèjì Akande Baba àbíyè a lè sọ pé ní bíi eighteen ninety six kílódé tí mo fi sọ pé ní bíi eighteen ninety six ó ní wípé ẹ mọ̀ pé lákòókò ìgbà yẹn a kì í lè fìdí àkókò múlẹ̀ dáadáa nítorí pé kò sí proper record. bọ́n tí ìtàn sọ ni pé a bí wọn nígbà ayé ọba Oyèlẹ́kàn tó jẹ́ tíìmù of Ẹdẹ nígbà yẹn bàbá tó bí bàbá Prof Samson Ọládèjì Àkàndé ni Joseph Mórúnkọ́lá Àkàndé tí màmá wọn dẹ̀ jẹ́ Mariam Oyèmọ̀mí Àkàndé. gẹ́gẹ́ bí ìtàn ti sọ bàbá tó bí bàbá Prof Samson Ọládèjì Àkàndé wọ́n ní ìdojúkọ nípa ìrìn àjò àti bímọ nítorí ìdí èyí wọ́n ní ìyàwó mẹ́fà ṣẹmọ̀ nígbà tí wọ́n bá ń wá ọmọ sọ́tún tó ń wá sósì ṣùgbọ́n ìtàn sọ wípé mẹ́ta ló bímọ lára àwọn ìyàwó mẹ́fà yẹn tó dẹ̀ jẹ́ pé ọmọ méjì péré ló wà láyé nínú gbogbo àwọn ọmọ yìí Baba Joseph Moronkola Àkàndé tọ́bí Baba, Samson Ọládèjì Àkàndé wọ́n jẹ́ àgbẹ̀ nítorí pé wọ́n wá lawọ́ tí wọ́n jẹ́ àgbẹ̀ tó ń ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn gbogbo èèyàn pápátá ni wọ́n fẹ́ràn wọn nínú ìlú yẹn. gẹ́gẹ́ bí ìtàn àti ìwádìí ẹ̀sìn Islam tó jẹ́ mùsùlùmí ó ní ẹ̀sìn kan ṣoṣo èyí tó fìdí múlẹ̀ ní ẹ̀dẹ́ lákòókò ìgbà yẹn nítorí ìdí èyí gẹ́gẹ́ bí bàbá wa ọládèjì àkàndé bó ṣe ń dàgbà wọ́n wá mú ẹ̀sìn islam gẹ́gẹ́ bí ẹ̀sìn wọn tí wọ́n ń ṣe sàlámì wá ní orúkọ tá fún wọn nínú ẹ̀sìn islam ìyẹn bàbá àbíyè mo yìí máa ṣí gbogbo ẹ̀ nítorí pé sàlámì ló di samson nígbà tí wọ́n ṣe ìrìbọmi sàlámì ni wọ́n ò ní wọ́n mú nínú ẹ̀sìn Islam tí wọ́n ń ṣe nínú ìrìn àjò ẹni wọ́n ti pàdé ìyàwó wọn Aisatu Mojírádé tó jẹ́ ìyàwó bàbá wa Samson Ọládèjì Àkàndé ìgbà yẹn àwọn náà ń jẹ́ Sàlámì Àkàndé ìyàwó wọn Aisatu Mojírádé tíyẹn jẹ́ ọmọ bàbá wa Pàláwàní. ìyẹn lágboolé ojísùn lẹ́dẹ̀. Sàlámì Àkàndé àti Àìsàtú Mojírádé gẹ́gẹ́ bí ìtàn ti sọ odidi ọdún méjì ni wọ́n fi jọ rìnrìn àjò tí wọ́n fi jọ ń wora wọn bóyá a lè sọ pé wọ́n kọ̀ọ̀tì ara wọn fún courtship fódìndí ọdún méjì kó tó di pé wọ́n wá gbèrò láti ṣe ìgbéyàwó. ìyẹn ní ọdún 1935 ṣùgbọ́n nígbà tó kù ọjọ́ mẹ́tàlá sí ìgbéyàwó wọn ó jẹun tó lágbára ó jẹ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì ó dẹ̀ jẹun búburú nítorí pé lójijì ni ọkọ ìyàwó Sàlámì Àkàndé ni ojú méjèèjì dẹ̀ fọ́ tí wọ́n ríran mọ́ ní ọjọ́ kẹtàlá sí ìgbéyàwó bàbá ò fọ́ lójú láti kékeré nínú ìrìn àjò nígbà tó kù ọjọ́ kẹtàlá sí ìgbéyàwó gẹ́gẹ́ bí ìtàn ti sọ ó ní ìṣẹ̀lẹ̀ yẹn ló ṣẹlẹ̀ ohun gbogbo tí gbogbo àwọn èèyàn lè ṣe òun ni wọ́n ṣe gbogbo eré tí wọ́n lè sá lọ gbogbo ìrìn àjò tí wọ́n lè rìn òun ni wọ́n rìn ṣùgbọ́n tó jẹ́ pé ó já sí pàbó. nírú ìkóríta báyìí lèèyàn ti mọ ìyàwó àti obìnrin dáadáa nítorí pé àìsàtù Mojírádé ó dúró ti ọkọ rẹ̀ ní gbogbo àkókò ìlàkọjá yìí pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe rí nínú ìrìn àjò yẹn pé láti lè ṣe é káríran òun náà ni wọ́n ṣe ìgbéyàwó wọ́n sì bí ọmọ kan tí ọmọ náà jẹ́ obìnrin Síkírátù ni wọ́n sọ ọmọ yìí ṣùgbọ́n tó jẹ́ pé kò pẹ́ kò jìnnà lẹ́yìn tá a sọ ọmọ náà lórúkọ òun náà ló fayé sílẹ̀. Si àkókò bá wa ṣọ̀rẹ́ mi ì dẹ̀ fẹ́ lo àkókò bàbá mi pf ọwámọ́ tèmi torí pé bàbá ti wà níkàlẹ̀ bàbá fẹ́ súre fún wa bàbá dẹ̀ fẹ́ gbàdúrà pẹ̀lú wa ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn pàápàá nítorí pé àwọn èèyàn jọ mí lójú nípa ti òkú ìyá ṣeun ìyẹn mọ́ mi ta ṣe lọ́sẹ̀ tó kọjá àdúró tì pọ̀ ohun gbogbo pátápátá làwọn èèyàn dẹ̀ fi ṣọ̀rẹ́ mi pátápátá lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì tẹ́yìn bá ti ń pe ẹnìkan ọ̀pọ̀lọpọ̀ èèyàn á dáhùn mi ìbá dẹ̀ ní máa dárúkọ ṣùgbọ́n bí mo fi dídárúkọ yẹn ṣètò ilẹ̀ ṣé látòrí bàbá wa Evangelist Yinka Efẹ́lẹ́ mo ti fẹ́ sọ ni ta ni ò tiẹ̀ yẹ kí n dárúkọ ṣùgbọ́n mo gbàdúrà bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti wà ọlọ́run á máa wà pẹ̀lú yín ojú ò tì yín títí láéláé. ẹ jẹ́ ń fa ètò lé bàbá mi pí ẹ̀fọ́ wa lọ́wọ́. ṣùgbọ́n nípa ti àwọn ènìyàn wa ní ẹsẹ̀ odò tí mo sọ ẹ jọ̀wọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ dá sí ẹ já bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn látẹ̀lé màá ti mọ iye ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ dá sí àná tó bá dẹ̀ ní ọ̀nà láti lè connect mi mọ́ àwọn Gideon's Bible àbí ara àwọn aṣojú wọn tó lè kó Bible fún wa ká fún wọn àbí ti tempo tó fi ń kọ̀ nǹkan sójú bọ́ọ̀dù yẹn nọ́mbà mi lẹ́ǹkan sí ẹ ṣá send text message màá get back sí èmi á zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ màá tẹ̀síwájú nínú ìtàn bàbá Prof Samson Ọládèjì Àkàndé. sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. ọ̀rẹ́ wo jésù kí o yè ọ̀rẹ́ wo jésù kí o yè jésù olùgbàlà tá pé kọ́ àgbélébú o ọ̀rẹ́ wo jésù kí o yè. Jésù Olúwa òun ló wáyé fúnṣẹ́ ìgbàlá àwa ènìyàn wo Jésù kí ó yè Jésù olùgbàlà takàn mọ́gí wo Jésù kí ó yè ọ̀rẹ́ o ẹni bá wo Jésù ara mi òyì ó yè. Música nígbà tọ́mọ Ísírẹ́lì dẹ́ṣẹ̀ ò lọ́jọ́ sí nínú ìwé mímọ́ ejò amúbí iná olóhùn bù wọ́n jẹ wọ́n kígbe pé Mósè ìránṣẹ́ Olúwa Olúwa wá sọ fún Mósè wípé rọ ejò kan ara o ejò idẹ kó gbé e sókè ẹni tí ejò bá ti bù jẹ o ara kó gbójú sókè kó wo ejò idẹ yẹn o onítọ̀hún o á sì yé àgbéjésù kọ́ orí àgbélébú ẹ̀yìn tí ejò ẹ̀ṣẹ̀ tó ti bù jẹ wo jésù kí yóò yé jésù olùgbàlà tàgbé kọ́gi ìyè wa ní wíwo ẹni tá a kàn mọ́gi ìyè wa ní sísìnyí fún ọ ǹjẹ́ wo ẹlẹ́sẹ̀ kó lè rí gbàlà wo ẹni tá a kàn mọ́gi fún ọ. lóye iye wa ní wíwo ẹni tá a kàn mọ́gi iye wa ní sísìn yìí fún ọ. Jésù Kristi. In the name of Jesus. Jẹ́ tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń balẹ̀ sí lọ́wọ́ yìí. Wherever this message is getting to right now. Jẹ́ kí iṣẹ́ agbára ìwòsàn kó ṣẹlẹ̀ níbẹ̀. Let the miraculous work of healing happen there. Gbogbo ilẹ̀ orílẹ̀-èdè tó ń ṣàìsàn ẹ gba ìwòsàn. All the nations that are sick receive healing. Ìgbàlà pípé kó jẹ́ ti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́dọ̀ yìí lónìí. True salvation to be the portion of you my hearers today. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in highest. Jesus. Jésù Olúwa wa. In Jesus Christ our Lord. Àmín. Amen. Nínú ìwé Rome sí kínní ṣe ìkọkànlélógún. Nítorí ìgbà tí wọ́n mọ Ọlọ́run, wọn kò yìn lógo bí Ọlọ́run bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́. Ṣùgbọ́n èrò ọkàn wọn di asán, a sì mú ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn. Romans chapter one verse twenty-one. Because that when they knew God, they glorified him not as God, neither were thankful, but became vain in their imaginations, and their foolish heart was was darkened. nínú ìwà wa ọmọ ènìyàn sí ọlọ́run. in our attitude to God. wọ́n ń pe ara wọn ní ọlọ́gbọ́n wọ́n di aṣiwèrè verse twenty-two. verse twenty-two says they call themselves wise and yet they are foolish. kí ló sọ àwọn ọmọ ènìyàn dá síwèrè. what has turned human being to be foolish. verse twenty-three wípé. verse twenty-three says. nítorí tí wọ́n pa ògùn ọlọ́run tí kì í díbàjẹ́ dà sí àwòrán ènìyàn tí ń díbàjẹ́ àti ti ẹyẹ àti ti ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin àti ohun tí ó rákò. and change the glory of the uncorruptible God into an image made like to the corruptible man and to birds and four-footed beasts and creeping things. nígbà tí ọlọ́run wá bójú wo lè wo èyí nínú ìran àwọn ọmọ ènìyàn. when God looked down in the generation of human beings. ibi tí ìbínú olúwa tó ti sún jáde nìyí o. this is the source of the anger of God unto men. verse twenty-four verse twenty-four says. nítorí náà ni ọlọ́run ṣe fi wọ́n sílẹ̀ nínú ìfẹ́kúfẹ́ ọkàn wọn sí ìwà èérí. rí láti ṣe àìbọ̀wọ̀ fún ara wọn láàrin ara wọn. Wherefore God also gave them up to uncleanness through the lust of their own hearts to dishonour their own bodies between themselves. Ẹ máa kíyèsí àwòrán orílẹ̀-èdè yìí. I want you to continue to take note of the picture of this nation. Ẹ jẹ́ ká gbé àwòrán orílẹ̀-èdè yìí sí orí òdùwọ̀n ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbọ́ yìí. Let us place the picture of this nation upon the measure of the word of God we are listening to now. verse twenty-five wípé àwọn ẹni tí ó yí òtítọ́ ọlọ́run padà sí èké wọ́n sì ṣe ẹ̀dájú ẹlẹ́dàá lọ ẹni tí í ṣe olùbùkún títí láé àmì. verse twenty-five says who changed the truth of God into a lie and worshipped and served the creature more than the creator who is blessed forever amen. nígbà téèyàn bá sọ pé òun jẹ́ ẹ̀dá tó tún pọ̀ ju ẹlẹ́dàá rẹ̀ lọ ẹ̀ wá pé wàhálà ńlá ó dé. if woman being call himself a creature and claim claim to be wiser than the creator don't you know that he is foolish. <laughs> verse twenty six wípé nítorí èyí yìí ni ọlọ́run ṣe fi wọ́n fún ìfẹ́kúfẹ́ ìwàkiwà nítorí àwọn obìnrin wọn tilẹ̀ yí ìlò ẹ̀dá padà sí èyí tí ó lòdì sí ẹ̀dá. listen to verse twenty-six for this cause God gave them up unto vile affections for even their women did change the natural use into that which is against nature. Hmm. ọ̀rọ̀ ńlá là ń gbọ́ yìí o. this is a a great message unto you. báwo ni ọlọ́run ṣe ní bínú gan. how will God not be provoked. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin pẹ̀lú verse twenty seven wọ́n á máa fi ìlò obìnrin nípa ti ẹ̀dá sílẹ̀ wọ́n á máa ní ìfẹ́ kúfẹ́ gbígbóná sí ara wọn ọkùnrin bá ọkùnrin ṣe èyí tí kò yẹ wọ́n sì ń jẹ́ èrè ìṣìnà wọn nínú ara wọn bí ó ti yẹ. verse twenty-seven says and likewise also the men leaving the natural use of the woman born in their lust one to toward another, men with men, working that which is unseemly, and receiving in themselves that recompense of their error which was made. Wọ́n sì jẹ́ èrè ìṣìnà wọn nínú ara wọn bí ó ti yẹ sí. And they are receiving the reward of their being misled according to how it should be. Nígbà tí Ọlọ́run ṣépè. When God caused. Ọlọ́run máa ṣépè. God caused. Èpè wo ló ṣe. What is the cause? Ó ní ègbé ni tí ó bá bá ẹranko dà pọ̀. He said woe unto anyone that will have any relationship with an animal. gbogbo nǹkan wọ̀nyí làwọn èèyàn ṣe ló ń bí ọlọ́run nínú. these are the things men are doing and God is provoked. àfi kí a bẹ̀bẹ̀. except we plead. àfi kí ọlọ́run ó dáríjì. except God forgives. àfi kí ọlọ́run gbọ́ igbe wa. except God will hear our cry. lórí gbogbo ẹ̀ṣẹ̀ búburú gbogbo tí ẹnìkọ̀ọ̀kan dá yìí. upon all this wickedness that we perpetrate. olúwa wípé o tó fẹ́ pa ọ́ yìí jáwọ́ kó bẹ́ẹ̀. God says let that which is about to consume you kó bá bàa rán lọ sí ọ̀run ègbé. so that it will not send you to perdition. ẹ̀yin oníyè ríra. all of you that have lost your conscience. ẹ̀yin padà lolúwa wí. change says the lord. kí ìwà òmùgọ̀ yín. so that your foolish act. kó má bàa gé ọjọ́ ayé yín kúrú. will not lead you to a premature death. kó má bàa sì wá rán yín lọ sí ọ̀run ègbé. so that it will not send you to hell. ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́sẹ̀ o. God is not stressing any death of any sin. ó ní àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrù ọlọ́run nínú ìmọ̀ wọn. he said since. ọlọ́run fi wọ́n fún iye ríra láti ṣe ohun tí kò tọ́ ní verse twenty-eight. in that verse twenty-eight God says and even as they did not like to retain God in their knowledge God gave them over to a reprobate mind to do those things which are not convenient. kí ni àwọn ohun tí kò tọ́ tí àwọn oníyè ríra bẹ̀rẹ̀ sí ṣe wọ̀nyí. what are the inconvenient things that these people people that have lost their conscience doing. wọ́n kún fún àìṣòdodo gbogbo. they are full of all unrighteousness. àìṣòdodo gbogbo lẹ́sẹ̀. all unrighteousness is sin. àgbèrè. fornication. ìkà. wickedness. ojúkòkòrò. covetousness. àrankàn. maliciousness. wọ́n kún fún ìlara. they are full of envy. ìpànìyàn. murder. ìjà. debate. ìtànjẹ. deceit. ìwà búburú. malignity. a fi ọ̀rọ̀ kẹlẹ́ bani jẹ́. whisperers. a sọ̀rọ̀ ẹni lẹ́yìn. backbiters. a kórira ọlọ́run. haters of God. aláfojúdi. despiteful. agbéraga. proud. ahalẹ̀. boasters. aláròṣe ohun búburú. inventors of evil things. aláìgbọràn sí òbí. disobedient to parents. aláìníyè nínú. without understanding. ọ̀dàlẹ̀. covenant breakers. ìnífẹ̀ orere. international affection of good things. agídí. implacable. ọlọ́kàn tó ga. those that are haughty. aláìláàánú. those that are not hmm. merciful. ẹ wo ohun tí àwọn oníyè ríra. look at ohun àìtọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe nìwọ̀nyí torí pé wọ́n ọmọ ọlọ́run náà ni. look at the inconvenient things that people that have lost their conscience are doing. ẹ̀yà ara mi. my people. mo ti ké tó. I have shouted enough. mo ti bá ìsọ òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run. I am saying the truth of God to you. ẹ yí padà ní ìbáwí olódùmarè. change is the solution of God. gbogbo wa bá yí padà ọ̀rọ̀ yìí gbogbo wa ló dojú this message is for every one of us. kò yọ ọkùnrin sílẹ̀. no man is exempted. kò yọ obìnrin sílẹ̀. no woman is exempted. kò yọ ọmọdé sílẹ̀. no child is exempted. kò yọ òṣèlú sílẹ̀. and no politician is exempted. kò yọ ìjọba sílẹ̀. the government are not exempted. rárá kò yọ àwọn òjíṣẹ́ olúwa sílẹ̀. servants of God are not exempted. ọ̀nà àbáyọ lélẹ́yìí. this is the way out. nígbà tí gbogbo àwọn ènìyàn àwọn ọ̀jọ̀gbọ́n ayé. when the intellect of the world. tí wọ́n kóra wọn jọ wípé. and they gather themselves. àwa ti súnkan ògiri o. that they have done their best ṣùgbọ́n. yet. bẹ́ẹ̀yàn bá sún kan ògiri. when you get to the limit. kò sí ọ̀nà àbáyọ. and there is no way out. ọ̀nà àbáyọ ni pé kéèyàn sún kan Ọlọ́run. the way out is for you now to move closer to God. dábàá ti sún kan Ọlọ́run. when you move close to God. nínú Ọlọ́run ní orúkọ Jésù ní ọ̀nà àbáyọ gbé wá. it is in God in the name of Jesus that we have solution. wọ́n ní wọ́n ti sa gbogbo ipá. they said they have made all effort. láti lè rí pé kí gbogbo àwọn àrùn wọ̀nyí kó kú òun lẹ̀. for this pandemic to clear off. síbẹ̀ bí wọ́n ṣe ń sa gbogbo gbogbo ipá. yet the more they tried. a ò ti gbọ́ ìròyìn ayọ̀. we have not had any good news. wípé wọn rí nǹkan ṣe sí. about their effort. ṣùgbọ́n. but ìròyìn ayọ̀. the good news. òní eléyìí fún gbogbo àgbáyé. is this for the whole world. ọlọ́run nìkan tuntun ló kù. God only is the one. tó lè wá nǹkan ṣe sí. that can find solution to this. òun solution lọ́wọ́. he is the one that have the solution, in hand. solution rẹ̀ o. this is the solution. nínú èkejì kúrọ́níkà. in second chronicle. oríkeje. chapter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 wicked ways, then will I hear from heaven, and I will forgive their sin, and will heal their land. dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà. intervene in the affairs of this nation Nigeria. má ṣe kọ̀ wá sílẹ̀. do not forsake us. yára láti ràn wá lọ́wọ́ olúwa ọlọ́run ìgbàlà mi. be quick to help us o oh my Lord of salvation. èrè kí ni ó wà ní ẹ̀jẹ̀ mi. of what benefit is it in my blood. tàbí ẹ̀jẹ̀ wa. or in our blood. tàbí ẹ̀jẹ̀ mi. or in my blood. nígbà tí gbogbo wa bá lọ sínú ihò. if all of us will go down into the pit. erùpẹ̀ ò lè yìn ọ́. the dust cannot praise. gbọ́ olúwa. hear o Lord. kí o sì ṣàánú fún wa. and have mercy upon us. olúwa oh my God. kó sì ràn wá lọ́wọ́. and help us. kúrò lọ́wọ́ idà. from the sword. àti ìyàn. and famine. àti àjàkálẹ̀ àrùn. and pestilence. kó o sì sọ ìkáàánú wa di ijó fún wa. and turn our groaning to dancing. kó bọ́ aṣọ ọ̀fọ̀ kúrò lára wa. and put away the garment of mourning from our body. lórúkọ jésù kó sì fi ayọ̀ dì wá lábúre. and use joy to empower us. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. pèmí sí nọ́mbà yìí. call the man of God on his this phone line. zero eight zero three three two three four two eight eight. ẹni tó ń bá ọ sọ̀rọ̀ náà ni ìránṣẹ́ ọlọ́run wòlíì àti ajíhìnrere pf ọ̀wá àlàáfíà ní fún gbogbo àgbáyé àti orílẹ̀-èdè wa nàìjíríà àmín.